ẹran ààyè ẹ wò nílùú ìlú Ìbàdàn yìí bàbá kan ó ti kú o ó ti kú mo mọ̀ á mo mọ ìdílé tọrọ ìṣẹ̀lẹ̀ sí wọ́n fẹ́ fọmọ lọ́kọ ọmọ yẹn ti gírádúétì ó ti ka yunifásitì wọ́n á fọmọ lọ́kọ ọmọ yẹn ó fẹ́ fi lọ́kọ àwọn ọkọ wa ń bọ̀ láti Ifẹ̀ wọ́n ti wá dé tógèètì Ifẹ̀ ní àjíà àbí bo níbẹ̀ yẹn lọ́nà ẹgbẹ́ dá bàbá ìyàwó wá pe ọkọ ọmọ ẹ̀ wípé ṣó o gbàgbé itan màálù o ọkọ ti ní àwọn ti ń kó ṣùbọ̀ o bàbá wa ní ṣó o gbàgbé itan màálù à ọkọ ìyàwó ní itan màálù òun ò gbé tan màálù lọ́wọ́ o Ah àbáyàwó ní ńbẹ̀rẹ̀dẹ́ wọn láwọn ti wọ̀ Ìbàdàn ní à ẹ tètè u-turn kè tí pẹ́ jù ẹ u-turn eré ni àwàdà ni ọkọ tún gbé fóònù fún ọ̀rẹ́ rẹ̀ pé bàbá báyàwó sọ̀rọ̀ ọ̀gbọ́n tí wọ́n ń sọ ni wọ́n ní ká u-turn ó ní àní mo ní ká ẹ u-turn ìtàn màálù yẹn màálù tẹ́ ẹ pa ń yín sẹ́yìn nìkan lẹ́ẹ̀jẹ̀ tán ni ẹ ní fáwa ní tankan bẹ́ẹ̀ ni. Ah, ah, ọkọ ìyàwó ní ẹ wá gbà mí ni bàbá yóò mọ̀ mú kékeré ó ní ẹ má délé àwọn o ẹ lọ mú tan màálù ni o bí ọkọ ìyàwó òun náà sì le díẹ̀ bó ṣe yú tọ̀nù àtàwọn èrò rẹ̀ wọ́n padà síṣẹ́ padà dòní ọmọbìnrin yóò tì lọ́kọ o mo mọ̀ dáadáa o kè é lọ́kọ o nítorí ìtàn màálù torí ìtàn màálù bàbá ti kú báyìí ọmọ yìí ti wá dàgbà sára ó ti gbó kò sẹ́nìkankan tó fẹ́ pè mọ́ mo mọ bàbá mo mọ ọmọbìnrin yìí mo mọ yẹ ẹ wo bí wọ́n ṣe kó bọ́ ọmọ wọn ẹ wo bí wọ́n ṣe kó bá ẹ̀yin òbí ẹ má kó bá wọn ọmọ yín tẹ bá ti rẹ nìkan tó lòun fẹ́ fi ọmọ yín inú yín ò dùn ẹ ráwọn tí ń gbó oyún sí wọn ń kùn ẹ sẹ́ni tó gbọ́ oyún sọmọ níkùn lẹ́ẹ̀mọ̀ sọ fún pé kó mú itan màálù wá ẹ abẹ́ẹ̀tún máa bẹ̀ ẹ́ <laughs> mo rántí lọ́dún kan ń adakọ agboolé tó ti ṣẹlẹ̀ táwọn ará agboolé mọ̀mọ́ bínú ọmọ kan lóyún lágboolé náà tá ń fún ọ lóyún oníbọ̀dà ee ni ẹ lọ pè wá nná pè dé bọ̀dà he ọmọ ẹ̀ níwọ̀ ló fún lóyún oníṣòòyà wèrè bọ̀dà bí tí báwọn jọ ń ṣe ni wọ́n tún lẹ́ni ẹ lọ fi bọ̀dà bí wá ńgbà bọ̀dà bí dé bọ̀dàbí tún sọ pé àà ṣé ẹ̀yà wèrè sá bọ̀dà dí ńkọ́ wọ́n máa ń pera wọn wọ́n wá dé orí méje wọ́n dé orí méje ìyá ọmọ ẹ̀ wá ń sunkún bàbá ẹ̀ ní ẹ wojú ayé o àbẹ́ẹ̀rí nǹkan o ta ló wá lóyún náà yìí méjèèje wọ́n wá ń tarẹ̀ síra wọn wọ́n ń ta rẹ̀ síra wọn. àwọn tí ìyẹn ṣẹlẹ̀ sí ṣé wọ́n lè béèrè apá màálù. ṣé wọ́n lè béèrè irú màálù. a ẹ jẹ́ abẹ̀rù ọlọ́nà o. ọmọ kan fún ọmọ kan lóyún. nínú ìlú Ìbàdàn yìí yi bá sì gbé kéèsì ń wá sọ́dọ̀ mi n bá sì pé ọmọbìnrin pé ta ló fún ọ lóyún ó ní ọmọ láńlọ́ọ̀dù ló fún un lóyún ọmọ láńlọ́ọ̀dù ó ní ẹ kí ló kọ rẹ̀ ọ̀dà kọ rẹ̀ ọ̀dà ẹ mo rí wọn bàbá sọ yìí pé wò ò tí tó obìnrin bá sùn ọ̀yá ní ìsìn bó ṣe ń bọ̀ tó dẹ́sípẹ́tì èkó èkó èkó èkó èkó èkó ó fọmọ ẹ̀ lọ́kọ́ èkó <laughs> ọmọ kan gá sí èkó bàbá dé bàbá ní ọmọ òun ò sí ń lé ó ti lé èkó láti jẹta ọmọ yẹn lọ bímọ sílé wọn ni o ilé àwọn obìnrin ni o kò gbọ́ mọ́ o. ṣé káwọn ọmọ kí wọ́n ni nígbà yìí bá wá di ẹrù di ẹrù ẹrù rẹ́gẹ́dẹ́ èyí ti rí ah, ah. tó bá tiẹ̀ sí pé ẹ̀sìn ní àbá sọ pé ó but ẹ̀sìn ò ní á ẹ̀sìn kò ní níparí lórí eléyìí mo ka kinní kan lórí Facebook wọn lọ́kọ àtìyàwó kan wọ́n fẹ́ra wọn nígbà tí wọ́n fi fẹ́ra wọn àwọn ẹbí ìyàwó nígbà tí wọ́n sí gbogbo nǹkan tọ́kọ kò wá is roughly eight hundred thousand nígbà tí wọ́n sí eight hundred thousand naira okay ọkọ ìyàwó yìí ó ń ṣiṣẹ́ ó díẹ̀ lọ́wọ́ ó díẹ̀ fún ọ̀sán. a year after àbúrò àbúrò eh, ìyàwó rẹ̀ lọ́kùnrin òun náà fẹ́ fẹ́yàwó àwọn ẹbí ìyàwó tiẹ̀ náà àwọn náà wá kọ nǹkan tó sún mọ́ iye tí ọkọ ẹ̀gbọ́n rẹ̀ san wọ́n kọ fáwọn náà bàbá wa pín kinní yẹn fún gbogbo àwọn ọmọ ẹ̀ tó wà nílé ọkọ wọ́n wá mú tarábìnrin wá bá a pé dádì ní iye táwọn ń retí látọ̀dọ̀ tiẹ̀ ò one fifty thousand naira ìyàwó ìwà tẹ́gbẹ̀ fún ọkọ rẹ̀ lọ́kọ̀ ẹ̀ wá ní one fifty thousand naira ó kéré o bá mi sọ fún dádì eight hundred thousand naira tí mo fi fi ọ kò yẹ kó tí ì tàn ẹ lọ yọ one fifty thousand yẹn ẹ lọ yọ ń bẹ bí ọmọbìnrin ti bú ẹkún nu pé bàbá òun ti sọ wá yẹpẹrẹ ta ló kọ sí yẹpẹrẹ ẹ eight hundred thousand naira lọ́wọ́ rẹ̀ èyí á ègò ẹ̀yin náà tún wá fẹ́ sin mọ́ lọ́lé ọkọ ẹ̀ tún wá ní kó tún contribute contribute another one fifty thousand naira ìbágásípẹ́ fún un lọ́mọ lọ́fẹ̀ẹ́ ńjọ́ kìíní àná ìbáfínúfídọ̀ kó owó sílẹ̀ fún yín ni gbogbo ẹ̀yin òbí tẹ́ ẹ máa ń gbaṣu ọlọ́mọgàn jẹ́ pé àjẹmọ́ yín lẹ ti jẹun ẹ ti sáré jẹun èso forty one ẹ wà á fún gbogbo ẹbí ẹ àfárá àpò yọ táwọn ẹ̀yin tẹ́ ẹ̀sìn ọ̀rọ̀ yín o ẹ lọ túbà so tó bá gá sí wípé nǹkan ìdáná ni bàbá ọmọ yìí ń tọ́ka sí kò sí ìdáná nínú Islam tó bá gá sí pé maharu bá ní maharu wà láàrin ọkọ àti ìyàwó sì nìyẹn wà ṣùgbọ́n ọkọ lè sọ níjókòó yìgì péye báyìí mo fún un gẹ́gẹ́ bíi maharu wọ́n sì lè ṣe ní bòńkẹ́lẹ́ láàrin ara wọn kó ṣàjẹ́ ọ̀ràn yan yìgì. ètò tó wá kàn báyìí ni pé arákùnrin kan yọ mí lẹ́nu pẹ̀lú ìbéèrè rẹ̀ ó ní àbú ẹ bá ní bá àwọn ọlọ́mọge sọ̀rọ̀ kí wọ́n yéé máa gbá wa mọ́ wọ́n ti ń gbá wa jù ah. ọlọ́mọge ò mi gbárí náà èmi ò mọ bí wọ́n ṣe ń gbọ́ ọ tí ìyẹ̀bá ga sí pé wọ́n náà rìn ní kí wọ́n gbọ́ ọ ọlọ́mọge ò ní gbọ́ ọ àbẹ̀rán wí àbẹ̀rán wí ni ọfẹ́ fi ọlọ́mọge ọ̀lọ́ bá òbí rẹ̀ yóò gbọ́ ọ ni yóò gbọ́ ọ ni. nínú ẹ̀kọ́ pa afẹ́fẹ́ obìnrin ni pé tá a bá ti róbìnrin tá a fẹ́ fẹ́ ká tètè lọ bá wàlíyù rẹ̀ tí wàlíyù ẹ̀ bá ti nímọ̀ sí tọmọ ìbájọmọ tí ò fẹ́ ṣe rárá tó kàn fẹ́ tàn wá yóò làwọn kóhun ó ṣe. àmọ́ wọn náà ń bọ́ ọmọ sọ̀rọ̀ lẹ́sẹ̀ gànà táwa ni wọ́n tún máa gbá bí ó ṣe wọ̀. òòrìn ní ṣánẹ́ẹ̀lì tó yẹ kó o gbà rìn ni tó bá rìn lójú pọ̀nà tó yẹ kó o gbà rìn ọlọ́mọge kan ò ní rí ọ gbá ọlọ́mọge tí bàbá rẹ̀ ò mọ̀ pé wà tí ẹ̀ ń fẹ́ra wọn hàn kó ti di iṣó inú ẹ̀kúnnú àmúmọ́ra ni ìbàjá sí pé bàbá rẹ̀ mọ̀ pé òun fẹ́ ni kò ní rí ọ gbá ẹlẹ́ẹ̀kejì sádélébò sí ńlẹ̀ ni adélébò sí ńlẹ̀ ẹ̀ kì í sọ fún ọ pé adélébò ń bẹ̀lẹ̀ kì í sọ fún ọ àwa ń sọ pé kí n bá yín kìlọ̀ fún àwọn ọlọ́mọge àwọn adélébọ̀ ń bẹ́ ńlẹ̀ ìwọ gẹ́gẹ́ fún ara rẹ ṣé bọ́ì ni ọ ni ṣé bọ́ì ni ọ ni bí bàbá rẹ bàbá rẹ pẹtẹ ni ọ ò sì bímọ pọ̀ ni ọlọ́ọ̀bá ni wù wọ́n ọ̀tún wá fẹ́ fẹ́ ọlọ́mọge lé àkọ́kọ́ tó fẹ́ ọlọ́mọge ni òtún wá fẹ́ ṣe ayé tiẹ̀ ni àwọn ọlọ́mọge wá àsọ fún ọpá àwọn adélébọ̀ ń bẹ́ ńlẹ̀ ọlọ́mọ kan ń bẹ́ ńlẹ̀ ọlọ́mọ méjì ń bẹ́ńlẹ̀ onímẹ́ta ń bẹ́ńlẹ̀ onímẹ́rin ń bẹ́ńlẹ̀ onímárùn-ún ń bẹ́ńlẹ̀ ó ráwọn èèyàn náwó fún ọ̀wá ló ń bọ́ sọ́wọ́ ọlọ́mọge kì í ṣèwọ̀pọ̀ fọlọ́mọge o mọ́sí mi gbọ́ o ṣùgbọ́n báwo nìwọ náà ṣe rìn ín báwo ló ṣe rìn ín o ò tí ì di o ò tí ì di kọ́ọ́tìbù o ò tí ì di kọ́ọ́tìbù o ò tí ì bá ọmọ yìí sọ̀rọ̀ ìfẹ́ túrú wàlíyù rẹ òun dá ṣe ni ló fi hùn ọ tọ́ba ti bọ́ lọ́mọ gẹ́gẹ́ sọ̀rọ̀ sí ń sọ fún ọ pé ẹ wò ó ẹ má ti wà rí dádì mi o a tọrọ rẹ má jẹ́ ò bọ́ọ̀lẹ̀ tí bá ti ń sọ fún ọ pé ẹ má ti wà rí dádì mi o kì í ṣe tán ọkọ nìyẹn ó fẹ́ máa rí ọjẹ́ ni bí ìdun yẹn máa rí ọjọ́ fi kí yín ó mọ sí i. kọ gbọ́dọ̀ pẹ́ rárá tó bá ti rọ́ lọ́mọge tètè lọ bá wàlíyù rẹ̀ ọmọ tó bá ń ṣẹlẹ̀ ọba ń bá sọ̀rọ̀ ní kọ̀rọ̀ wọn náà wá ń rí ọ jẹ ẹ̀yin ọlọ́mọge o ẹ ọlọ́run o ìwọ ọkọ kí ọmọ pé o ò ní ọkùnrin fẹ́ kí gbowó lọ́wọ́ ẹ̀ sí ọkùnrin mi ó mọ̀ níkànnú ẹlòmíì kàn ní irùngbọ̀n ní èṣù ni èṣù lẹ́lòmíì ó kàn ní irùngbọ̀n ní. mo ti rí ọlọ́mọge tí wọ́n lé ń tẹ̀sọ̀ rí tí wọ́n lé ń tẹ̀sọ̀ torí pé máa ń gbowó lọ́wọ́ ọkùnrin ẹni tó lé ń tẹ̀sọ̀ kò mọ ibi tó fi ẹ̀rọ sí ẹ mọ sẹ́ńpẹ̀ ń tẹ̀sọ̀ ẹ lọ bí àwọn bá mi yín léèrè wọ́n sọ sí ń kẹ́tẹ́sọ̀ ọlọ́run ní jẹ́ ẹ mọ̀ ọ́n ẹ má kan sáárù o àwọn ọkùnrin míì níkànú o wọ́n lè fún ọ lépè o tọ́mọ bá yí o. ọkùnrin míì níkànú o ẹ̀ka ń gbò pẹ́lú míì dánù sí ṣòkòtò rẹ̀ balẹ̀ ni ẹlòmíì ò gbádùn o kò gbádùn ọwọ́ agbádùn kò gbádùn bẹ̀rù ọlọ́run kókó ọ̀rọ̀ nìyẹn bẹ̀rù ọlọ́run kí ló ń gbowó lọ́wọ́ ẹ̀ sí sóò ní bàbá ni sóò ní ìyá ni ọmọ gidi ẹ̀ máa gbowó lọ́wọ́ ọkùnrin ọmọ gidi kì í gbowó lọ́wọ́ ọkùnrin ntí bàbá rẹ̀ bá ń fún ọmọ ń jẹ́ kó tó ni torí kò sí bó o sì fẹ́ gbowó lọ́wọ́ ọkùnrin tí ó tù ọ kò lè tú ọ so ó fẹ́ gbà tọ̀tún ó fẹ́ gbà tòsì ó fẹ́ gbà tẹ́lẹ̀yì ó fẹ́ gbà tẹ́lẹ̀yì ó àmọ́ parọ́ ó àmọ́ parọ́ oríṣiríṣi àwọn nǹkan tó tí ì tó lò ó fẹ́ máa lò ó bí kò fẹ́ máa lo android bí kò fẹ́ máa parọ́ bàtà kì í lẹ́yìn o ẹ̀yin ọlọ́mọge ẹ má gbowó lọ́wọ́ àwọn ọkùnrin má kì í lẹ́yìn kì í lẹ́yìn o ẹ ní ayọ̀ ọkàn pẹ̀lú táwọn òbí yín bá ń fún yín ẹ ní ayọ̀ ọkàn pẹ̀lú ẹ̀. ìwọ ọkùnrin náà tó sì ń kówó fún ọlọ́mọge tó bá bọ́ ha tó bọ́ sọ́wọ́ alágbèédá kádàrá ti ẹnu kò yẹ kó o fún lówó kan títí ó fi yọjú sí wàlíyù rẹ̀ bákan náà ni pé kò tún ọ̀tọ́mátìkì o tó o bá tún wá yọjú sí wàlíyù rẹ̀ tán tí ò pahùn dà fiyèsí ń tó o bá ń fún un torí pé ìgbéyàwó gan kì í ṣe ọgbà ẹ̀wọ̀n à ń bọ̀sibọ̀sì pé ìyàwó àfẹ́sọ́nà ìyàwó àfẹ́sọ́nà ó lè pààrọ̀ ọ̀la kó lóun ò ṣe mọ́ kọ́lọ́kọ̀ òun ti yọ tó sákò lójú rẹ̀ kó lóun ò ṣe kò torí ẹ̀ dágọ̀ ọlọ́pàá ẹ̀ mọ̀ tẹ́ ń pè ní ni it's not by force tá a bá jọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀fẹ́ lónìí ó lè dọ̀la kẹ́nìkan sọ pé òun ò ṣe mọ́ kò ṣe mọ́ náà nù ó lè dọ̀tún kó lóun ò ṣe mọ́ kò ṣe mọ́ náà nù ìyẹn lè u-turn ní ọjọ́ yìgì kọ̀la ìyẹn lè u-turn lọ́jọ́ yìgì ìyẹn lè u-turn lẹ́yìn yìgì síso fi òtélé nǹkan tó o fẹ́ ná kó o má bàa káwọ́ lérí ó ti sori pé kó lè bá a fi ọ ó ti wá lọ jẹ gbèsè lọ́tún ó jẹ gbèsè lọ́sì yọkàn wá sọ pé àáfà ẹ wò ó gbogbo àti bá ti rí yín inú mi dùn ó parí nù owó jóná sọ́wọ́ àfìdí jẹlẹ̀ ni ẹ́ à obìnrin ló fi ń ṣeré obìnrin obìnrin marriage is not by force one of the parties ó lè sọ pé òun ò ṣe mọ́ kò ṣe mọ́ náà nìyẹn kò ṣe mọ́ nìyẹn. so ẹ̀yin ọlọ́mọge lẹ́ẹ̀kan sí ẹ Ọlọ́run ìwọ àfáà náà tó ń wọ́ lọ́mọge káàkiri ìwọ náà bẹ̀rù ọlọ́run ẹ̀yin méjèèjì ní ẹjọ́ bẹ̀rù ọlọ́run rìn bó sì yẹ kó rìn kó o sì mọ ohun ara rẹ ọ̀ra android fún yàwó tí ń bẹ nù lé ọlọ́ra android fún ọlọ́mọge ń ta ọ̀wá ló gbọ́ ọ ta ni wọ́n tún máa ń gbá bí òsì wọ̀ ó fi yàwó lé ó ti bímọ fún ọ ó ti lówó ìtàyámẹ́ǹtì so ò lè ra android fún òní ò máa android lò ṣùgbọ́n lọ́mọge máa android lò ọwọ́ àrà fún un tán ìyẹn wá sọ pé tóun bá ti rí ọ pé inú máa ń bí òun. kò parí bí ẹ̀já mọ̀ wọn ara wa o. the last question fún talẹ́ yìí ẹnìkan ni o wọ́n ní ọmọ rẹ̀ ó lóyún fún kírísítíẹ̀nì ó wá ní kí ni kóun ó ṣe à ah, ń tó ṣe ohun tó ṣe òjìnà tó bá wùn àkọ́kọ́ nínú ẹ̀sìn wa ewu ẹ̀sìn ni mùsùlùmí lọ́kùnrin kò gbọ́dọ̀ fi ọmọbìnrin rẹ̀ fún ẹnìkan àfi kó ń tọ̀ ń jẹ́ mùsùlùmí lọ́kùnrin ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí kò tún wá gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí oníbídíà kò gbọ́dọ̀ jẹ́ bíi mùrídí kò gbọ́dọ̀ jẹ́ bíi amadí pé ó ń tí èèwọ̀ á ṣe mùsùlùmí èèwọ̀ ni fún ọ láti yọ̀ǹda ọmọ yẹn fún un ẹni kódà kan mọ̀ fúnra wọn lóyún èèwọ̀ ni fún ọ láti yọ̀ǹda ọmọbìnrin rẹ fún kèfèrí wọ́n tún wá fúnra wọn lóyún ẹ̀sùn di méjì nù o ọkàn taari ẹ ta ni lọ́mọ yanjú ayé ara rẹ̀ tí ó bá ti já sí kọkùnrin yẹn réèpù ẹ̀ tó ga sí pé wọ́n jọ lẹ̀dí àpò náà fi jọ fúnra wọn lóyún ó nìkan lọ́mọ yanjú ẹ̀ ni oyún wèrè nìyẹn kò ná ń kólóbó kò ná ọlájọgbá ò ti gbọ́ so ọmọbìnrin rẹ tí ó lọ lóyún fún kristian ó takẹ̀sìn wa ọ gbọ́dọ̀ jẹ́ wàlíyù fọmọ yẹn ọ gbọ́dọ̀ lọ́wọ́ sí i tọ́ba wa bí ọmọ inú rẹ̀ tán o tọ́ba túbá o kó padà wálé kó ṣẹ̀ wàá fi fún mùsùlùmí lọ́kùnrin ìṣẹ̀lẹ̀ tó wá sírú ọmọ bẹ́ẹ̀ ìyẹn ò túmọ̀ sí pé lójú ẹsẹ̀ kò ní kò ní jọmọ rẹ mọ́ àyàfi tí ọba ti pàṣẹ ìṣẹ̀lẹ̀ yẹn di kèfèrí tọ́ba ti di ìṣẹ̀lẹ̀ yẹn di kèfèrí òpin àti dé báyìí nù àmọ́ tí àdánwò tó ṣẹlẹ̀ sí ọba kọjá ọ̀rọ̀ oyún oyún sìnà tó ní fún kèfèrí ọ̀rọ̀ tó jẹ mọ́yún yẹn kọ̀ọ̀kan ọ́ gẹ́gẹ́ bí bàbá ọmọbìnrin yìí kò kàn ọ́ lọ́wọ́ kò kàn ọ́ lẹ́sẹ̀ ò ní bá wọn dá sí i kódà tó bá gbọ́ pé bímọ lọ́la pé a lè kí ewúrẹ́ tó bá bímọ ló fi kí i pé ọmọ pé ewu ọmọ ewúrẹ́ yìí ó pé ewu ọmọ o lọ́la pé a lè kí ewúrẹ́ la fi kí i bí bẹ́ẹ̀ kọ́ kò kàn ọ́ torí pé wàlíyù kò gbọ́dọ̀ fi ọmọbìnrin rẹ̀ fún ẹni tó jẹ́ kẹfìrí èèwọ̀ ni o èèwọ̀ ni wọ́n tún wá lọ fúnra wọn wọ́n tún wá lọ fúnra wọn lóyún ọ̀ràn di méjì ẹnu kọ́ ọ̀rọ̀ àmọ́ wò wọ́n ràn ni oko tó fẹ́ rànra rẹ ló ti rànra rẹ nu however kọ́rọ̀ ọmọbìnrin má lọ jẹ́ ọ̀rọ̀ amúkùn tí wọ́n ní ẹrù rẹ̀ wọ́ tó lókè lẹ́wù ẹ̀wù sàlẹ̀ irú ta gan ni bàbá ọmọ yìí gan torí pé oríṣi méjì làwọn bàbá ọmọ bàbá ọmọ tí ò kíà bàbá ọmọ tó kíà bàbá ọmọ tí ò kíà tọrọ fi yíwọ ìwọ náà ó nípin bí ẹsẹ ọmọ rẹ o torí pé o mójútó ọkọ lẹ́kọ̀ọ́ o ṣùgbọ́n bàbá ọmọ tó kíà tó dojú ọmọ ẹ̀kọ́ ẹ̀sìn tọmọ ẹ wá lọ ṣe mọ̀nàmọ́ná tọlọ wùwà múná fíkọ ọlọ́lọ́wọ́ dàbí léèrè béèrè rẹ̀ èyí ṣe tó fi di mùnáfíkì àdìní. so kí ẹ̀yin òbí ọmọ náà ẹ ṣe ẹ gbìyànjú láti dojú ọmọ yìí kọ ìlànà ẹ̀sìn Ìsìláàmù ẹ jẹ́ kọ́rọ̀ ẹ̀sìn ó yé wọn kí wọ́n má bàa bọ́ sọ́wọ́kọ́wọ́ kẹ́ ẹ má bàa jẹ̀bi wọn lọ́dọ̀ Ọlọ́run kẹ́ má bàa jẹ̀bi wọn lọ́dọ̀ ọlọ́run. ìbéèrè tó kẹ́yìn yìí mi ò ní dáhùn ìlálẹ́ yìí ó dàbẹ̀ ni pé ìbéèrè yẹn oníbéèrè gan fún ara rẹ̀ nígbà tí ó béèrè ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ pọ̀ ó sì ti béèrè béèrè nísìnyí ó ti ń lọ bí oṣù kan tí mi ò ti rántí tí mi ò rántí kó mú sùúrù ni o àsìkò tí mo fẹ́ sùn ìjókòó ìrọ̀ àsìkò tí tó báyìí so kọ́ńtìn kó mú sùúrù ni màá kàn yan ìbéèrè yẹn ni o ọkùnrin kan ni o wọ́n lọ́kọ ìyàwó ẹ̀ sílẹ̀ ọkàn ni mo kọ̀ ọ́ sílẹ̀ àwọn èèyàn gbọ́ wọ́n sì wá dá sí i ó lóun ti gbọ́ ó lóun gbọ́ ni o ó tún sọ fún wípé sọ̀rọ̀ náà sí ọjọ́ báyìí ni òpó rẹ ló máa pé o ó ní kẹsì ọmọ ọkùnrin yìí o tó ní kíyàwó òun sá máa bá ọkọ lọ yìí kò fún lóúnjẹ o kò fún lóúnjẹ o ní gbogbo àsìkò tó fi wà ní ilé opó ó ní tóun wá fẹ́ béèrè ni pé ṣé alẹ́ kàyẹn náà kún tọ̀ láàkì torí pé kò wí ní ẹ̀ẹ̀mẹ́ta alẹ́ kàkún tọ̀ láàkì kò sì fún ní oúnjẹ lásìkò tó fi wà ní inú ìdá ṣé alẹ́ kàkún tọ̀ láàkì bá a lè kàákùn bá a lè kàákùn ìpàdé di next episode àmọ́ kó o lè mọ̀ wípé ìbéèrè rẹ ó ti wà noted inshallah òun sì ni màá fi ṣíde ní next episode of ọ̀rọ̀ ìfẹ́ inshallah subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ìpàdé wa ó di ní àárọ̀ ọ̀la inshallah.